ọkàn gbèsè àwọn gbèsè yìí wá pín sí oríṣiríṣi ọ̀nà gẹ́gẹ́ bí àlàyé tá a ṣe nísìnyí a ní gbèsè kánbẹ tó lè jẹ́ gbèsè ọlọ́ gbèsè kánbẹ tí ó jẹ́ gbèsè ọmọ èèyàn ẹgbẹ́ rẹ àwọn ọ̀nà tí gbèsè pín sí nù àwọn ọ̀nà míì tí gbèsè tó pín sí wọn pé àwọn gbèsè kan ní àdúyúnulùmùtà àlékọ́tù bìáyìn jẹ́ wàdúyúnulùmùtà àlékọ́tù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa àwọn gbèsè kan bẹ tó ṣe pé ojúlówó tó kù yìí fi kalẹ̀ gan-an ni wọ́n rò pọ̀ mọ́ ìtumọ̀ eléyìí ni pé akànbá tó páàkì ọkọ̀ kalẹ̀ sí kọ́ńpáàndì ẹ̀ ni nígbà tá a wádìí wọn ní a mọ́dẹ́lì ọkọ̀ báyìí tó ní kọ́lọ̀ báyìí òun kò ní o ẹni báyìí ló ní ọba àwọn tọ́jú rẹ̀ ẹni náà sí nàìjíríà àbí kò sí kan ìmọ̀ wáyé bẹ́ẹ̀ òun ló fowó ránṣẹ́ pé ọba àwọn rà á ó sì ní ọmọ lò bó ń bá dé òun wà gba nǹkan o àbí kọ́dà tòmátò bó bá ṣe pé abọ́ lásán la bá nù tó kù fi kalẹ̀ yá ìyá kínní ló fa bọ́ yìí gbé oúnjẹ wá fún un lánàá o njọ ń pè ní mutaalekọtu ìhàyín ní àtẹrìkà ntòrò pọ̀ mọ́ ntòkù fi kalẹ̀ sí gan èyí ń la kọ́kọ́ dé àbọ̀yọ̀ kó nù gbèsè kó tó gbèsè ní gbèsè tó yẹ pé ní nta ló fi kalẹ̀ yan ní gbèsè ọ̀yàtọ̀ fún àdúyò ní muta'alliqatu bid-dhimma gbèsè tí ń bẹ lọ́rùn ẹ̀ ìtumọ̀ gbèsè tí ń bẹ lọ́rùn ẹ̀ ní owó tó já oúnjẹ tó ti jẹ nǹkan kan tó ti ná ẹgbẹ́lẹ́ yìí kì í ṣe fóun láàrin ilẹ̀ pé tó fi ilẹ̀ àmọ́ ń bẹ lọ́rùn ẹ̀ àwọn yìí ní ọmọ ẹ̀jẹ̀ lẹ́ẹ̀kẹ́ lò mọ́nà tó tẹ̀lé yìí lẹ́yìn rẹ̀ lọ́kàn kẹ́ni ad-duyun al-muta'alliqatu bi'ayn al-tarika ètò ojúlówó tó fi lẹ̀ gan-an lè gbèsè yìí ní í ṣe pẹ̀lú ìpele kẹta lọ́kàn ad-duyun al-muta'alliqatu bi-dhimma àwọn gbèsè tí ń bẹ lọ́rùn ẹ̀ ọjà lamọ yìí àgàbà yìí ìsanwó tán gangan èyí ò ní ìpele ẹlẹ́kẹta lábẹ́ eléyìí àwọn onímọ̀ tó wá ṣèkọ́ sí wẹ́wẹ́ rẹ̀ pé yìí máa ṣẹlẹ̀ ńgbà míì tó ṣe pé gbèsè tó kù fi kalẹ̀ yìí á rí gbèsè tọlọ́run bẹ́ẹ̀ á rí gbèsè tọmọ àmì àdámà bẹ́ẹ̀ lápẹ̀lúwe nígbà tá a wádìí ọ̀nà èyí ọ̀sàká owó rẹ̀ kẹsẹ́ kí ni èyí ọ̀sàká owó rẹ̀ ẹni tí zaka sì wọ owó rẹ̀ ni zaka ni dẹ́yìn lọ́ ìlú gbèsè tọlọ́run lẹ́yìn náà látún wá rí pé ọjẹ́ lámọ́ yín lówó ọ̀ràn nǹkan báyìí kì í san ọjà yìí owó báyìí náà gbèsè títa nìyẹn gbèsè tí ọmọ èèyàn bọ́bá ṣe kówó náà pọ̀ débi pé a bẹ́ẹ̀ bá mú ti gbèsè ọlọ́run kó mbẹ́ tẹ́ mú ti ọmọ ànábì abẹ́ ọmọ ànábì adámọ̀ kó mbẹ́ owó tó kù lẹ̀ kò sí kò sí ṣá kò sí ṣòro wọ́n yọ ti òǹkàlùkù fún zaka wọ́n yọ wọ́n pè fún àwọn tó pọ̀ sí àwọn tó jẹ lówó náà wọ́n fún àwọn náà àmọ́ wọ́n ní tó bá wá ṣẹlẹ̀ pé owó yìí ò tó gbèsè ọ̀nà méjèèjì bò láàzì ọyọ zakatọ yẹ kọ yọ jẹ fifty thousand naira lápẹjúwe ó sì jẹ àwọn kan lówó ọjà wọn ní two hundred thousand gbogbo ntí ó fi ilẹ̀ ní dógún two hundred thousand náà ní lápẹjúwe ó sì jẹ gbèsè ló two hundred and fifty ọjọ́ máa nẹ́bí adama two hundred ọjọ́ ọlọ́run ní fifty thousand ẹ gbé owó yọ ká ọ̀ká kẹ́ni ọ̀ká gbèsè méjèèjì bó o láàṣẹ ibẹ̀ láti wá lo hadith fàbẹ́yìn lọ́ọ̀dì àhàkó àyọ̀kọ̀ gbèsè tọlọ́run làkọ́kọ́ àkọ́kọ́ yọ sàkáyọ̀ fàbẹ́yìn lọ́ọ̀dì àhàkó àyọ̀kọ̀ èyí tó bá wá kú làwọn tó wá jẹ gbèsè sẹ̀ríà ìsìlámù ti wá létò tó sí i bọ́bá yìí pé bàbá yọ fifty kó lówó jẹ ó pẹ̀lú ó sì jẹ gbèsè ló ìgbà wọn ní táǹpẹ̀ ní áwùlù nù sẹ̀ríà ọwọ́ àṣẹlẹ̀ wọ́n wàá pín ní déédéé bóyá ten thousand ló jẹ eléyìí ọjọ́ eléyìí ní fifty ọjọ́ eléyìí ní twenty ọjọ́ eléyìí ní thirty a wà pín eléyìí tí ó ṣe déédéé pé ìwọ ní tààtì nínú pàṣẹ́ntéèjì iye tó kù ńlẹ̀ yìí twenty seven ló lè yí ìwọ ní tẹ́ẹ̀nì nínú owó tó fi ilẹ̀ tí ó kárí one fifty ni ó fi ilẹ̀ àṣìṣirò gbogbo owó tó jẹ two hundred seven ni ìwọ rí bẹ́ẹ̀ bí wọ́n ṣe wá pín in nígbà wọn bá wá pín gbogbo lẹ́yìn ẹ̀dá kan ìdókun ogún kan bẹ́ẹ̀ lẹ́yìn kan jẹ mọ́ kọ́dà tó tún jẹ́ dandan ni àwọn ọmọ tí wọ́n bá gbọ́ ìsìláàmù yìí kí wọ́n pé ẹni wọ́n fún seven thousand wá gba tírì rẹ̀ tó kù ẹni wọ́n fún twenty seven nù thirty àáfọ̀n ní èyí tó kù wọ́n náà wá gbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àfẹ́ kí bàbá wo ní gbèsè lọ́wọ́ èyí ń lọ yẹ ọmọ gidi tó bá gbọ́ ìsìláàmù yìí ọmọ nìkan kọ́ gbogbo àwọn tí wọ́n bá gbẹ̀yìn òkú nípa báyìí òkú gbèsè tọlọ́hún ọlẹ́tọ̀ sí ká tètè san ju gbèsè tá a jẹra wa lọ eléyìí ni àfikò habibi ibn abbas rọ́bì ọlọ́wọ́ àná wọ́fí riwaayà tí nínú ẹgbà wa habibi mi jaat imra'atun ila nabiyyi sallallahu alayhi wa sallam faqalat arákùnrin lẹ́yìn tó wálé kan àṣẹ pé ìṣẹ̀lẹ̀ yìí ń tọ́ lọ́pọ̀lọpọ̀ gbàláyà nàbì ni wọ́n ti mọ̀ ọ́ gbogbo wọn bá kú wọn máa tètè wádìí gbèsè wo lọjẹ arábìnrin kan náà tún wá bá anabuwa muhammad sallallahu alayhi wa sallam faqalat ya rasulallah inna ummi matat òun náà wá wípé anabi pé ìyá àwọn kú wa alayha sawmu nadirin ìyá yìí sì lérí kó wọn gba àwẹ̀ kan fọlọ́run kò lè gbà á tẹ́ kú tàkọ́kọ́ kìí ṣe kìí ṣe dandan kọ́ jẹ́ àwẹ̀ téèyàn lérí sọ́wọ́mù sahari ńlọ́wí àwẹ̀ oṣù kan ó lè jẹ́ rọ̀mọ̀bọ́nà ó lè jẹ́ àwẹ̀ tí èèyàn ṣe ìlérí rẹ̀ torí pé oríṣi àwẹ̀ méjì téèyàn máa ń jẹ gbèsè ẹ̀ o káwí fúnra wa dáadáa o kẹ́nìkan máa wá pé ah, ìmọ̀ gbá àwẹ̀ àlàmísì àti jim àti mọ́ndé ah, èyí wọ̀nyí ṣe gbèsè o ah, gbogbo ọjọ́ ayé ìmọ̀ gbá àwẹ̀ mẹ́ta mẹ́ta nù oṣù èébí máa ń bẹ láyé ọ̀dà àkọ́gbà náfìlà lèyí o bókù bá kú gbogbo yìí wọ́n ṣe gbèsè ibi ìṣẹ̀lẹ̀ islam rọrùn dé gbogbo ntọ́ba ìkọlọ́run ò ṣe é ní dandan tó gbé náfìlà ní ojúrí ọlọ́run lèyàn fi ń wá bọ́ba wà láyé alihamudulilayi bí ọba ti sí mọ́ àwọn yìí wọ́n ṣe gbèsè àwọn tó lè jẹ́ gbèsè ní àwẹ̀ rọmọdọ́n àbíkíni àwẹ̀ nádúró àwẹ̀ téèyàn lérí fún rẹ̀ pé a ah, bọ́lọ̀ ń bá ṣe báyìí òun àwẹ̀ tẹ̀ràn ẹni ọlá àwẹ̀ kọ́ jẹ kọ́ kó ṣe kí ni kọ́ gbá àwẹ̀ ṣàárẹ̀ ní mọ́tàtà àbí àyìnbó àwẹ̀ ọgọ́ta àti gbogbo àwọn tó ní irú tẹ̀ràn bẹ́ẹ̀ àwọn eléyìí là ń pè láwẹ̀ téèyàn dáràn tó jẹ gbèsè rẹ̀ arábìnrin yìí ní àwẹ̀ tí ìyá àwọn jẹ gbèsè tí ọ̀rá san tó fi kú yìí nábìrin ọ̀tọ̀ ni bí abọ́yọ̀ wà lórí arìnrìn náà lóníwọ̀ ọlọ́run ọmọ kan tí ọlọ́bì kan tó òun ọgbà àwẹ̀ báyìí fún wọn lọ́hùn ọmọ náà sì dé dáadáa lóòótọ́ àmọ́ òun ò ní àlàáfíà tí ì gba àwẹ̀ náà kọ̀ọ̀rọ̀ àwẹ̀ yìí gbà tó fi ṣe kíni tó fi kú irú eléyìí là ń pè ní sọ́wọ́ mọ̀lẹ́bírin àwẹ̀ tí èèyàn lérí ẹ̀ pé ń gbà nǹkan báyìí àbí ń ṣe nǹkan báyìí afa asómo anha ṣé kí n bá ìyá ìyá mi yìí gba àwẹ̀ arábìnrin náà bí àná mi irú èsì tá nàbì fọkùnrin tàkọ́kọ́ ọ̀là nàbì tó fún arábìnrin náà kọ́lá afárọ̀ àìtì làwùkánà àlà omi kìdẹ́yìnà fakọ̀dọ̀ìtìhì àkánà yóò àbí dáàlìkà àǹhà anabi muhammad sallallahu alaihi wa sallam ni bíyà rẹ̀ yìí bá jẹ nìkan gbèsè nínú ọmọ anabi adama fakọ̀dọ̀ìtìhì tọ́wárò pé lọ́jẹ́ ọba sàn akana yóò abi ìbáàlè ka anha njẹlẹ yìí wọn dùn dùn kó ti san gbèsè ni àbí òní dùn kọ́ọ̀lá náà ó dá ah, bẹ́ẹ̀ ni bí ìgbà tí ìyá mi san náà ni gbèsè ti ń bá bá ìyá mi san kọ́ọ̀lá fasumi alikumiki anabi ni bọ́ọ̀ bá ṣe yín pẹ̀lú ọmọ anabi adamu ẹgbẹ́ rẹ gbèsè tọ́lọ́n àhàkú àyọkùrọ̀ torí náà báyìí ìyá rẹ gba àwọn tó lérí tí tí ò lè gbà tó àwọn eléyìí ni ìdájọ́ sẹ̀ríà islam nípa ọ̀rọ̀ ààwẹ̀ téèyàn bá ní lọ́rùn tí ò lè gbà á tó lọ bá ọlọ́run a sì tàtàrà ẹ̀ náà sọ̀rọ̀ gbèsè àti gbèsè téèyàn jẹ ọlọ́run ní àbí gbèsè téèyàn jẹ ọmọ ànábì adámẹ ẹgbẹ́ rẹ̀ pé sẹ̀ríà islam ọ̀fọwọ́ kékeré mú o ọlọ́run kọ́ mọ̀ sí wa ní onígbèsè àti gbogbo ẹ̀tọ́ téèyàn máa ní lọ́rùn gbogbo ẹ̀yàn bá lẹ́tọ̀ọ́ ẹlẹ́tọ̀ọ́ lọ́rùn dákun bọ́ọ̀ bá lè lọ dá padà fún sìrọ́ yọjú sí ọbẹ̀ bọ́ba ti lóun yọ̀ǹda rẹ látàyé èyí ò ti tán nù àbí bẹ́ẹ̀ kọ́ àwọn ọ̀yọ̀ǹda gbogbo gbàtẹ́ bá tó ní ẹ bá àwọn mọ̀ nǹkan ń bẹ lọ́rùn rẹ o kéèyàn ó sì gbìyànjú kóun tó kú ọ̀dà padà lórí eléyìí bá ń bẹ lọ́rùn ẹ̀ kọ́kọ́ kalẹ̀ ń wà sí àkọ́bá rí i pé ikú ń súnmọ́ káwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ ọba ṣẹ́kínni wọn bá a san kó tó di àtẹ̀gbẹ̀rún náà mọ́lẹ̀ mọ́fìlì sí tàǹdàbí wí sọ̀lọ́lọ́ọ̀ àyè ọ̀sẹ̀ náà níjọ wọn máa yọ ìrun wọn máa yọ àwẹ tí wọn fi san gbèsè téèyàn jẹ láyé ọlọpàá sọ wa bẹ àdàwọlọ wa àdàwọ وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين. الحمد لله. kíkọ àkọ́bá tó ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yóò ti sọ fún wa nígbà tó ń ṣàlàyé òkú wa dáadáa nípa lẹ́yìn yàtò ní mọ́sídì pé ṣé mọ́ṣáláṣí àti ìjáàbù mọ́sídì méjèèjì ni ó ti bá wọn láti yan lẹ́yìn yàtò ní mọ́sídì. ìjáàbù mọ́sídì báwo. lẹ́gbẹ̀ẹ́ títí mọ́ṣáláṣí ya bí extension báyìí fún mọ́ṣáláṣí wa ní الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين النبي محمد صلى الله عليه وسلم حديث النبي من إذا دخل أحدكم المسجد من يبعونه مسلاسي وما يقول تجيو في سكني تجيو في ينافلة ركع méjì nínú ìtumọ̀ sẹ̀ríà tó ń pè ní òun ni pé gbogbo tí ì bá ṣe mọ́sálásí bẹ́yàn bá wọ̀ kò ní ibi kí ọ̀yàn náfìlà lápèjúwe nísìnyí àwọn tí wọ́n ń mọ kírun nínú họ́ọ̀lù níléèwé bóyá họ́ọ̀lù tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ náà ni àbí wọ́n sì ń kankan àmọ́ wọ́n tún máa ń lò fi kírun kò burú yóò rí láti rí ẹnu àrùbú masjidan wọ́tọ̀ òwúrọ̀ gbogbo olè lànà bí lèèyàn bí ìbá ti ṣe lè wọn là nàbí wíwé wò mí pé ilà ìmọ̀kànbáwọ̀tá wà lè ṣàmà gbogbo lẹ̀ àfikẹ́ni àdábìlá àfikẹ́ni sàárè àti tọ́lẹ̀tì àìkẹ́wọn ìdẹ́gbọ̀n bá wà. ní kúkúrú gbogbo ibi tí ẹ bá ṣe pé mọ́sálásí ni bóyá ọ́fíìsì yẹn ni àgbà máa ń kẹ́wọn bẹ́ẹ̀ àbí ṣọ́ọ̀bù rẹ̀ àwọn méjì mẹ́ta wọn máa kẹ́wọn bẹ́ẹ̀ èyí wọn ò pé kó di kíni kò ní mọ́sálásí kò ní ìdí pé bí yẹn bá ti wọ́ ọ tàhíyàtú àlùmọ́sí. èyí tó kù ni pé kọ́ra ó fi mọ́ gbogbo bí tí ìbá sáà fi ṣe mọ́sálásí àwọn kan bẹ tó pé nínú ìgbà tí a bá jókòó ń bẹ tá a bá wà ń bẹ là á máa kírun bí kó wá bá ti túká ẹnìkan kẹ́ pé òun lè lé wọn kírun bẹ yìí wọ́n ṣe kínní èyí wọ́n ṣe mọ́sálásí o àmọ́ alẹ́ ṣe kínní àfi kírun bẹ yorùbá nẹ́bí ní jọ́ọ̀lì láti lé àrùbó masjidan kátó dáhùn béèrè ń béèrè yìí kankan tí mo rántí nísìnyí lórí ọ̀rọ̀ ọjọ́ yìí láti rí àrùbù masjidan wàtọ̀ hùwà tí ń fẹ́ máa ṣẹlẹ̀ léraléra nísìnyí ká pe àkíyèsí adúgbò lọ́dọ̀ ọlọ́run lára súnà nẹ́gbà muhammad sallallahu Alaihi wa sallam tọ́lọ̀ ní kí ọmọ iye nǹkan lókù sí àdúgbò fọlọ́run òun ní báwọn èèyàn ti mọ̀ pé bí òkú kan bá kú nísìnyí ní téèyàn lè fi yẹ ẹni náà sí dúró òun ní kẹ́ lọ kírun jàǹdàzà síra àsìrá àwọn èèyàn wọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ nísìnyí tí wọ́n fi máa fi àwọn èèyàn pé pàdé wá ń jọ́ mẹ́jọ wọn máa wá ipá àwọn ẹ̀dá ìyá àwọn ogún bàbá àwọn ogún àbúbá yìí láàkẹ́ wọn sí la ọ̀dà púpọ̀ bí àwọn èèyàn bá ṣe pọ̀ sí ibi jàǹdàzà ànábì ni wọ́n ń ṣe pẹ̀lú bí pẹ̀lú bá ti pọ̀ tó ọlọ́dà fún mùsùlùmí bọ́tà pẹ́ àpéjú àkíyèsí tá a wá fẹ́ pè ní pé àìwá bìkítà àbò láti fẹ́ kí àwọn àwọn ibi tá a mọ̀ páwọn ọmọ kéékèèké ń dàpọ̀ sí wọ́n ń dàgbẹ́ sí wọ́n ń ṣe gbogbo ẹ̀ sí ẹ̀kan náà lákàn ní ẹ̀tọ́ ẹ̀tọ́ ẹ̀tọ́ ẹ̀tọ́ ẹ̀tọ́ ìrún jàdúrẹ́sà ìrún ni o gbogbo ntí ọ jẹ́mẹ́jẹ̀mú ọ̀rọ̀ ọ̀rọ̀ ní jẹ́mẹ́jẹ̀mú jàdúrẹ́sà náà lèyìn òbí lọ́ọ́ kí lèyìn òlé lọ́ọ́ kí jàdúrẹ́sà láì lálù àlá bákan náà lèyìn òlé máa kí jàdúrẹ́sà bí tó ti lè kírun ọ̀ràn yàn bí ọba ṣẹlẹ̀ pé a ah, bí àròbá àwọn èèyàn pọ̀ tó bá yọ ya wọ́n sì tó lọ́dún ẹgbìyànjú etí sọ̀mọ́ tó tó ibẹ̀ kalẹ̀ kí wọ́n gbà èyí tó bá yẹ pẹ́ gbìn ní kí wọ́n mú kó àmọ́ ìta fẹ́ ọfẹ́ máa tún wọ bá gbénu wá sí ẹjọ́ pẹ̀lú súnà yìí òun ni pé àwọn èèyàn wá kí n kò nàbí ìgbà tó ipá yìí kò ní ìdìmọ́tótó ìrún ní o gẹ́gẹ́ bí gbogbo òun yòókù kò ní òkú kò ní orí kalẹ̀ èyí wọn bí ọmọ jẹun sọláàtù ní sẹ̀rí àpè sọláàtù àjànàza nípa báyìí ilẹ̀ gbogbo rẹ̀ láti lè kírun àmọ́ ìta bá rẹ̀ gbìn bẹ́ẹ̀ tó láàsì ní kí kámú ẹ̀gbìn kó. ìbéèrè tó ń béèrè wá béèrè pé irú fàràǹdà mọ́ṣáláṣí àbí irú bá ti kan bíi pẹpẹ sí ìta mọ́ṣáláṣí nísìnyí tó ti gbòòjú mọ́ṣáláṣí lọ ǹjẹ́ bí yẹn bá ti wọ bẹ́ẹ̀ ni nísìnyí náà ó di dandan kí ó kí tahiyatul masjidi èsì lórí eléyìí ni pé kò di dandan ntáwọn onímọ̀ máa fi wò ni pé àwọn onímọ̀ ọlọ́run san wọn lẹ́sàn dáadáa gbogbo nǹkan ni wọ́n gbé bọ́ọ̀lù ìtúkalẹ̀ fún tí ò ní lọ́rùn ojú wọ́n ní irú tá a wí yìí tí páànù bẹ́ẹ̀ àbí nǹkan bẹ́ẹ̀ yìí bá a bá rí obìnrin tí ń ṣe háìbọ̀ lọ́wọ́ ìjó lè jókòó mẹ́rin ìyó lè wá bẹ́ẹ̀ náà tẹ́nì kan sì ní pé àpilọ̀ wa mọ́sálásí ń fi hàn pé bẹ́ẹ̀ lè ṣe kí ni kì ṣe ara mọ́sálásí gbogbo ibi tí a bá ti lo ìdájọ́ mọ́sálásí ń bẹ àpẹẹrẹ kan yẹn táwọn onímọ̀ màmá fi béèrè pé ibi tẹ́ béèrè yìí tí há ìlú bá dé obìnrin tí ń ṣe háìbọ̀ ìjọ lè jókòó mẹ́ yàrá kìí ṣe inú mọ́sálásí ó lè jókòó àjẹpẹ́ kìí ṣe ìdájọ́ ọ̀rọ̀ masalasi lẹ fún bẹ gbogbo bí tá a bá ti lè gbé a masalasi ni bí obìnrin tí ń sẹ ayibọ kò lè jókòó mbẹ bá a bá fẹ wọ bẹ náà kí láàsì a kì í làkìyà kò lọ sí o ti di o ti di masalasi mi ọlọ wa. tí ikú bá ti ń súnmọ́ kí ẹ̀ gbìyànjú láti wọ̀ tí àwọn òpin bá ẹni tí bá dàgbà àbí tí ààrẹ bá ń sin ní ẹni tí tí ó lè kọrú nǹkan báwọn lẹ̀ bí àbí owó tí ó lè kọ́lẹ̀ tó bá lè kọ́lẹ̀ tí ò bá níyàwó tí ó lè kọ́lẹ̀ báwọn eh, ẹni tó rẹ̀ nìkan kí n sìn èyí wọn níbi ká ẹsẹ̀ máa ṣe wá sí lọ rẹpẹtẹ fúnra wa kó tó yé nítorí kálukú náà rí ní ojúmọ́ tí ń ṣẹlẹ̀ ni tí ń fi hàn pé bóyá gbàlagbà nìkan ni kò máa kọ wá síyà abẹ́ni ọ̀rẹ́ nìkan ni kò máa kọ wá síyà kò rí bẹ́ẹ̀ òní ibùdó ọmọ rọ́bì ọlọ́ọ̀bù àánú àwọn sọ̀hábì anábọ̀ muhammed sallallahu alayhi wa sallam nínú àwọn tí wọ́n jẹ́ bí ọmọ ẹ̀fọ́ ànábì ibùdó ọmọ tó bá ànábì yìí ṣe bàbá ibùdó ọmọ rúdà Umar ló bí Abdullahi bin Umar anabi ju Umar lọ Ibn Umar wa ń sọ látàyé anabi pé ńyọ́ tó ń ti gbọ́ àdídì wá sí yá lẹ́nu anabi sọ̀rọ̀ ọ̀sọ́dà òun ò sùn rí àbídí wá sí yá wọ́n wà ní ìgbèrí o Ibn Umar yìí sàgbàlagbà ọ̀la wí ni bàbá Ibn Umar gan anabi jùlọ sallallahu alaihi wasallam ní kúkúrú ni pé gbogbo ẹni ọba ti ní ìwọ̀ pàtàkì jùlọ èèyàn bá ná nǹkan táwọn èèyàn ń kó sí lọ́dọ̀ àbí ń ṣàkóso nǹkan kan eléyìí tẹ wí ni pé kọ́kọ́ fáwọn ọmọ rẹ̀ àbí kò níbi kódà ó lè fi síbi kan tó mọ̀ pé àyè pamẹ́ níbí tí ó sì kan náà ti lé àbí gbogbo ọ̀nà téèyàn bá sá ibi náà wọ́n ní òun lòún máa fi lòún máa fi lòún sí béèyàn bá sì wá wò pé ọ̀nà tí ó fi séwù ni fúnra yín kódà ó lè má dọ́mọ ó lè má jẹ́ ìyàwó ntí sẹ̀rí àṣàfẹ́ ni pé téèyàn ò fi ní ìwé ìtọ́ ẹ lọ́tọ̀ọ́ lọ àlùkòyàmà táwọn àkọ́ ọmọ wọn torí tó léwu sí ni bí àwọn àkọ́ ọmọ wa náwó ni lẹ́yìn tiẹ̀ àwọn ọmọ gbádùn gbá àbáyé mà sí wọn ọ̀fọ̀ owó lẹ̀ òun ni ó sì wù gbogbo ẹ̀ lálùkòyàmà àwọn tó nà yá àwọn ọ̀lẹ́bí àwọn gbówó lẹ̀ ni eléyìí ni kí adákùn ká fi ká fi sí torí ara wa ibi ìṣẹ̀lẹ̀ abá kìlọ̀ kankan fún wa ọ̀la yìí fún torí ara wa náà lọ oníbẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn obìnrin bẹ̀rẹ̀ yìí tí èèyàn bá fura pé èèyàn lè ṣe nǹkan náà ó tó wá gbàgbé tó wá ṣe orúkọ bẹ́ẹ̀ pé kí ni ìdájọ́ òun lè sáwọn nípa ìlú náà. ìdájọ́ ti ṣẹ̀rí àkọ́ náà ni pé yóò sàn kàfà bí èèyàn bá ti ní ọ̀lọ́ ìtọ́fọlọ́run búra fóun ní ṣe báyìí ọwọ́ apàdà ṣe é wọ́n ṣe wá sí fún ló fi ṣe ọgbà gbèsè gbogbo ń yọ san tí a ń pè ní kàfàrà kí sì ni kàfàrà ti ṣàlàyé pé nínú ibi tí àsìgbọ́ ẹ̀sìn máa wà lórí ọ̀rọ̀ kàfàrà búra òní pọ̀pọ̀lọpọ̀ rò pé àwẹ̀ mẹ́ta ni kàfàrà èèyàn búra kò rí bẹ́ẹ̀ o àwọn kankan ní sẹ̀ríà sílámù ní kéèyàn ò ṣe kó mú kan nù mẹ́ta bí ọba wa lágbára mẹ́tẹ̀ẹ̀ta ló tó wá kan kí ni ló tó kan àwẹ̀ ẹjọ́ mẹ́ta kí làwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta náà nínú Al-Qur'an Al-Karim ọlọ́lẹ́yìn ọba búra tí ọ̀wá múlérí nìṣẹ́ àbóyapa lérí tó búra lé lórí fa it'amu asharati masakina min awsati ma tut'imuna bihi ahlikum aw kiswatuhum aw tahriru raqaba bí Qur'an ti bí wọn kéèyàn fún wa láì ní èèyàn mẹ́wàá lóúnjẹ oúnjẹ kan náà àwọn mẹ́wàá awo kisiwatuhun àbí ọ̀ràn sọ fún wọn ẹ ṣòkòtò àtẹwò tọmọdé àbílẹwọ èèyàn mẹ́wàá aláìní awo tahariru rọkọba àbí ọrẹ wù kan ọgbọkùn lọ́wọ́ ẹrú ọsanwó orí kó náà di ọmọdé àbí bẹ́ẹ̀ ọba wa lágbára mẹ́tẹ̀ẹ̀ta yìí ọlágbára oúnjẹ èèyàn mẹ́wàá ọlágbára aṣọ èèyàn mẹ́wàá ọlágbára àti bọkùn lọ́rùn ẹrú nínú ni ó mú o ìtọ́ bá wù ní bí ọba wa lágbára mẹ́tẹ̀ẹ̀ta yí papọ̀ ní kùránì sẹ̀sẹ̀ wá ní famalam yẹjí fàṣíyà mọ̀fàlà àti àyà bẹ́ẹ̀ bawa wá rí gbogbo eléyìí ìjẹ́ wa tán ní àwẹ̀ ọjọ́ mẹ́ta ìwádìí pé ọ̀sẹ̀ mẹ́ta ìṣẹ̀lẹ̀ ọgbà ọjọ́ mẹ́ta kò ní bẹ́ẹ̀ ọgbà ọgbà wáṣíkù wọn á sọ níbi wáṣíkù pé tí èèyàn bá bá imam lọ tó ń lè fi ka pátíà ó gbọ́dọ̀ ka pátíà kí imam tó kúrò lọ́rùn fún in which case that particular day ó fẹ́ gbà láti ka imam kò ní orí òkú. third thing ni pé nípa ti ọ̀rọ̀ onígbèsè ni pé èwo ni èèyàn máa kọ́kọ́ yan nínú àmọ́ náà tọkọ ní ìṣúlọ́wọ́ èsì tí ó padà bẹ̀rẹ̀ létà pé ẹni bí àwọn ọ̀dọ́ mú èjì. ìbéèrè alákọ̀ọ́kọ́ ohun tí ewì ọ̀fẹ́ rí bẹ́ẹ̀ tó yàtọ̀ díẹ̀ sí bí wọ́n ti wí fún yẹn tí ọkùnrin àti obìnrin lọ́kọ láya tí wọ́n bá ní àjọṣepọ̀ tí ọba wa ṣẹlẹ̀ pé lẹ́yìn àjọṣepọ̀ wọn yìí ẹ̀tọ́ ara wọn ni wọ́n tó fẹ́ lájọṣepọ̀ ní kó tó di pásíkò ọ̀ràn kankan dé kò nídìí wọn máa wá wẹ̀ ní gbogbo ìgbà yìí àmọ́ tí anáwó Muhammad sọ̀rọ̀ sọ́la ní wọn gbọ́dọ̀ máa ṣe ni pé kí wọ́n fọ ojú ara wọn kí wọ́n sì ṣàwọ̀dà kọ́bùlà àyùwá àwọn èyí ni ìbẹ̀rù súnà nàbí àmọ́ tí ìbá ti ṣe pásíkò ọ̀run dé kèjì dandan kí kí wọ́n láti lẹ́tọ̀ àti kẹwọn àmọ́ láàrin ìbáṣepọ̀ nǹkan sí mi fọ ojú ara wọn ó sì ṣe àmì ìbéèrè kejì kí ni ìbéèrè kejì. Mm, lẹ́yìn wọn náà ò rí bẹ́ẹ̀ hadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam ní lásọlá àtàlẹ́mọ̀ nàmìyàkọ́rá ìfàtì àti ìbìtà bóyá tẹ́lẹ̀ ìfẹ́ túmọ̀ pé anabi ní bẹ́ẹ̀ yọ̀ọ̀bá kí bẹ́ẹ̀ bá kékeré bẹ́ẹ̀ bá ké fàtíà òmíràn. Ah, àti sọ fúnra wa rí pé hadith anabu muhammad sallallahu alaihi wa sallam ohun tí anabi sọ lẹ́nu àti ń tó ṣe níṣẹ́ àti ń tó rí tí wọ́n ṣe lánàbí ṣe kíni lánàbí ní òwúrú. láyé anabu muhammad sallallahu alaihi wa sallam sahabe kan tá a pè ní abu bakarata rabi allah abu bakara ọyàtọ̀ fún abu bakari abu bakara àmì méjèèjì sahabe anabi ni wọn sallallahu alayhi wa sallam abubakar gba hadithi wa pé òun òun ṣe àlùwàlá kan tó ń fẹ́ wọ mọ́sálásí ńjọ́ kan òun á rí pa nẹ́bi ti wà ní orí òkun kóun bá wa bá òkú yìí òun wá sáré òkú kọ́dà kóun tó dé àárín sáfù àmọ́ òun sáfù àmọ́ kí lórí bẹ́ẹ̀ ti bí ẹni ìmáàmù ti gbérí bí ìmáàmù bá ti gbérí rákà ti bọ́ọ̀nù Abubakar ni mo wá rùkú kí n tó wọ àárín sáfù lẹ́yìn ìgbà ni mo ṣẹ̀ṣẹ̀ wá farabalẹ̀ wọ sáfù níta fẹ́ ló ń bẹ̀ ní gbígbà tá anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam kí tán anábì gbúrò pé nìkan sáré wọ masalasi anábì wa béèrè pé ta ló ń tọ̀ Abubakar lóhùn èsì tá anábì fúnjọ náà ní pé zádàkàlọ́ ọ̀hẹ́ sọ́n wàdà tààrùn zaadaka allahu hirsan wala ta'ud a ọlọ́nkọ́ sàlékún ìmọ̀ sojú kòkòrò oore fún ọ hirsu kẹyìn olú torí pé àti báraka kan ló le ó le lára abubakar akẹ́rà kẹyìn ọ̀kan ọ̀fọ̀ báwọn sọ̀hábẹ́ tó nínú anábìínú wa sàdúrà fún wàlá ta'ud anabi kan wàá kọ pé má máa ṣe wúlò ìmọ̀ kí sáré wọ má sáré wọ mọ́sálásí máa èyí tí àwọn àfáà system bá tún bí ni pé anabi ò ní dákẹ́ lórí ọ̀rọ̀ tí ọba dá bọ́bá ẹgbẹ́ rákà kan yìí tábù bá kéré òkè fati àgbẹ̀tọ́ bá anabi ń rògbò tí ọba ní ìdá anabi ó wí fún ni pé ẹ̀rọ rẹ kú ọkùnrin akẹ́yọ̀ kan súnà tẹ̀kọ̀rẹ̀ yìí àwọn ìròyìn ní kúkúrú ẹni tí ọba ẹgbẹ́ lórí rògbò ló ti bá ìmáàmù fati àti ọlọ́yọ̀ọ̀dà rẹ̀ gẹ́gẹ́ bí àbí àdáwà àmẹ́ntí ń bẹ lẹ́yìn ìmáàmù tí wọ́n jọ dúró òun ni kó ké fatiha ọ̀pọ̀lọpọ̀ mẹ́lẹ̀ yìí òun kọ́dà bí yẹn bá kẹ́hùn lẹ́yìn ìmáàmù ké fatiha tiẹ̀ ní jẹ́jẹ́ lẹ́yìn ìmáàmù ọlọ́run tààlà ẹ àti dáhùn yẹn ní gbèsè tí wọ́n fi nǹkan sí yàn lọ́dọ̀ àti tí ó padà jẹ òun la ní àwọn gbèsè kan bẹ́ẹ̀ mọ̀tàn á lé kọ̀ọ̀dé kí ni lè ní àtẹ̀tẹ̀ rìbá òun là mánà àmánà tá a pé lámánì ló ní àṣẹ yìí lọ́dọ̀ òun là kọ́kọ́ tá a mú kó mbẹ yín wọ́n tiẹ̀ wọnú òògùn rárá kó tó kan gbèsè tí ń bẹ lọ́rùn uh, òògùn ọlọ́run se odò àti kò se odò tí àwọn èèyàn gbé káàkiri Tribune yìí ní nǹkan náà gbé ọ̀rọ̀ yẹn tí mo dẹ̀ ká dáadáa tí wọ́n sọ̀rọ̀ nípa pé acid rain wájú rọ̀ tó bẹ̀rẹ̀ sí ní máa fa body cancer skin cancer àtàgbọ̀n báyìí so a fẹ́ bèrè pé ṣé Islam ní kankan sọ lórí ẹ̀fọn àti pé àwọn tí wọ́n sọ lọ́rọ̀ yìí báwo ni o ní wọ́n lè gbé ọ̀rọ̀ sí. alakola alhamdulilayi ọlọ́run fi sọ̀rọ̀ sọ̀rọ̀. Ah, nǹkan báyìí tí ààrẹ àrídájú pé ọ̀rọ̀ wọn pa sẹ̀rí àsìlámù ni wàlá tó lù àlùkùránì ni wàlá tó lù kò bí àyíkún ìlà àtà tí wọ́n ní kójú ọmọ pa àyànjọ náà ni ìtọ́ yẹ mùsùlùmí ni ọmọ ìlú náà pa mùsùlùmí yìí jẹ́ gà pé èrò òdòwò ni wàlá tó lù kú bí àyíkún ìlà àtà wọn ò pé ẹ má kírun wọn ò pé ẹ má gbáwẹ̀ òjò ọjọ́ kan ni wọ́n ní ẹ má jẹ́ ọ̀pá yín kọ́ wọ́n fa skin cancer kéèyàn kọ́ gbìyànjú dúró dùn náà má pa ọba ṣẹlẹ̀ àwọn ọlọ́run tààrà. ẹnìkan béèrè pé tí ọkọ bá kọ ìyàwó rẹ tó fi ń di bíi ẹ̀mẹ́ta lórí ẹlẹ́kẹta yẹn tí kò tó bá ti parí ìdá rẹ̀ ṣé wọ́n sì lè fẹ́ra wọn padà àbí wọn lè fẹ́ra wọn lórí ẹlẹ́kẹta báwo. ẹ ọ ti kọ́ lákòókò ó ti ṣe é dá ọ tó ti ṣe ọ tó ẹlẹ́kẹ̀ẹ́ ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó tún lo ẹ̀mẹ́ta nílé ó tún. ẹ àkọ́kọ́ ni pé kí a mọ̀ pé àǹfààní mẹ́ta náà lọkùnrin ní láti kọ ìyàwó rẹ̀ kí a sì pàrọwà síra wa ìbínú kí bínú tí ó máa bá ọkọ̀ máa lọ tí ó padà máa wá kábàámọ̀ lẹ́yìn rẹ̀ kí mùsùlùmí jìnnà sí. ní ìdáhùn sí ìbéèrè yìí àǹfààní sì ń bẹ fẹ́ ni tó bá kọ́ ìyàwó ẹlẹ́ẹ̀mejì tíyàwó ń ṣe ẹ̀dá ẹlẹ́ẹ̀kẹta kíkọ́ ẹlẹ́ẹ̀kẹta lọ́wọ́ tó bá fẹ́ o lè gba ìyàwó yìí padà kí ẹ̀dá ẹlẹ́ẹ̀kẹta ni òtò pé bọ́ bá ṣe bẹ́ẹ̀ kọ́dà kò ní ìkóso yìí ní ìyàwó rẹ̀ ni àti sọ fúnra báwọn àsìkò kan bẹ pé èyí ó ṣe kíni yóò so yìí míì ni ẹni ọba fọ obìnrin lẹ kọ́dà kó ṣe kíkọ́ alákọ̀ọ́kọ́ tí ọ̀ wá pè padà àtàwọn tí wọ́n láwọn parí ìjà wọn ń wọ́ wọn ń wọlé títí ẹ̀dá obìnrin fi parí kọ́dà bí ẹ bá parí ìjà náà ẹ̀ tún igi ní ìṣòro bó bá tiẹ̀ wá ní kọ́ wá pé mẹ́ta bẹ́ẹ̀ irú ẹni yìí tó pé mẹ́ta bẹ́ẹ̀ ìdájọ́ sẹ̀rí àtìlámù ni pé kò gbọ́dọ̀ fẹ́ obìnrin náà mọ́ títí tóbìnrin náà fi lọ lọ́kọ̀ọ̀kan bàbá padà wá wù náà kọ́ wá fẹ́ gbogbo eléyìí ara àpọ́nlé tí sẹ̀rí asilamu ṣe fáwọn obìnrin ni èyí obìnrin yìí ṣe máa lọ lónìí máa bọ̀ lọ́la bí àti ìmọ̀lẹ́ àmọ́ná rẹ̀ àkàlà náà ni gbogbo eléyìí ní sẹ̀rí asilamu takò bí o ti jẹ́ nù. wọ́n ní tí ẹnì kan bá bẹ̀yàn ṣiṣẹ́ tí ó wá jí lówó pé ẹni tó wá jí lówó yìí ti wá padà kú bọ́ọ̀ ní kó ṣe ṣe owó yìí nígbà tó padà rántí pé tí òun ṣe yóò dáa bákan náà ìgbà wo ni ọkùnrin tí ìyàwó rẹ̀ kú ìgbà wo lè dúró dà tí ṣe yà fún kalẹ̀ pé kó dúró dà tó fi lè fẹ́ yàwó mi lẹ́yìn ìyàwó ẹ̀ tó bí. ìbéèrè alákọ̀ọ́kọ́ pé ẹni tó ní ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ lọ alọ́wọ́ san ní ìlú ìgbẹ́sàn dáadáa kọ́nà ṣe wá lọ tí ọmọ ìgbó wà sí tí ó sì náà ti lò ó kọ́nà gbígbà kò ní tí a sọ lónìí lẹ́nu ìbéèrè ní kúkúrú òun àtẹnitọ́ bá tún rí bẹ́ẹ̀ ẹ̀tọ́ ẹlẹ́tọ́ ò lè gbé nínú ìṣẹ̀lẹ̀ àti islam ìgbẹ́ láyé o kò sí láyé o òun ló lè yọ̀ǹda kẹ́ ẹ̀ ìṣẹ̀lẹ̀ islam ti ṣètò bóun ọ̀gá sí mọ́ àwọn kan ló ní ìtòfin ilẹ̀ irú àwọn ẹni yìí ni wọ́n ní owó náà ẹni wọn bá wá kó fún náà àwọn mọ̀lẹ́bí rẹ̀ náà kìí ṣe pé bóun nìkan wá ná o bóun náà bá ná òun náà ná nǹkan torí bóun nìkan kó ní irú lápẹjúwe ní sìn bí wọn ti pín ogún ẹni náà níjọ tó kú ẹni tó gba áàfù ń ẹni tó one quarter ẹni tó one third bówó yẹ ọba ju ten thousand naira lọ ni wọn ti pín náà islam ọ̀fàyè gbà kò sí bí tí wò ó kéré ma ní kúkúrú ẹni náà ti wá kú èyí wọn ṣe excuse láti má da ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ padà fún un. ìgbẹ́ bá a ṣiṣẹ́ wílẹ̀ kan Ah, omi ń bẹ táwọn onímọ̀ tó ṣàpèjúwe ẹlòmíín lè kó wọn tiẹ̀ lè mọ ibi tẹ́ni ń wà mọ́ àbó wọn tiẹ̀ mọ ìran rẹ̀ kankan àbí kan làwọn kan tiẹ̀ pàdé wọn tiẹ̀ lè eléyìí tí ó ń tọ̀ ṣe bá dájú bẹ́ẹ̀ ni pé dà níyàn irú owó báyìí yóò fi ṣe sàárà lóko ẹni yóò fi ṣe sàrà ọ̀pọ̀ ní ó kéré gbogbo àná tó máa gbẹ̀yàn máa ná owó sí sàrà lọ́nà tọ́lọ́run àmọ́ nǹkan ní ọbẹ̀ yìí náà ṣe kí ni ọba ṣe sàrà bó bá ti pé kọ́kọ́ gbogbo iṣẹ́ àná gbogbo tó bá fẹ́ béèrè kí ọkọ̀ tó kó lè má rọrùn kí láti máa fún kálukú lápọ̀jùmẹ́ntì pé àti ríra but insha allah tó bá kọ́ kọ́kọ́ fóònù nọ́mbà rẹ̀ ṣé obìnrin yà pẹ̀lú ògbó ọlọ́run tó bá kọ́ fóònù nọ́mbà rẹ̀ ní wọ́n fóònù ẹ̀ máa ṣàlẹ̀. ọlọ́kùnrin ìjọ tuesday láì wo lọkùnrin lè lóra. nínú sẹ̀ríà Islam tí ọlọ́mba kádàrà pé èèyàn níyàwó ìyàwó náà wá sáláìsì àbí èèyàn lọ́kọ ọkọ sáláìsì gbogbo ẹ̀ náà ní sẹ̀ríà gásí àmọ́ tí obìnrin tí ọkùnrin ní ẹni ìbéèrè anagba ah, Muhammad sallallahu alaihi wa sallam torí ara táwọn èèyàn máa ń sì gbọ́ ni pé bóyá àwọn alùsùn lè tiẹ̀ dáwọ́ ara wọn bóyá wọn ti rò pé nìkan kú kò rí bẹ́ẹ̀ bí èèyàn bá kú adágbà Muhammad sọlá sọlá ní láàrin ijọ́ mẹ́ta kú wọn ò pé ijọ́ mẹ́ta kásẹ̀ parí ọ̀fọ̀ ijọ́ kẹta o ọ̀pọ̀lọpọ̀ sì gbọ́ lónìí bẹ́ẹ̀ ìtumọ̀ ẹni dá akára tì á nìkan ṣe wọn ọ̀pọ̀lọpọ̀ ijọ́ mẹ́ta ya àwọn lamẹ́yà kọ́dà wọn ò sí ṣọ́ọ̀bù kọ́dà wọn ò àwọn ọmọ òṣèǹda báyìí sí wọn ànábi ní ká mọ̀ ìlú kíkẹ́ni ọdún mẹ́ta ni. ìlà àlà àsìwájú àfàwọn ìyàwó tọkọ wọn bá kú àwọn ni wọn sì ń kó oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá. ìtumọ̀ ẹ̀ ni pé bọ́bá ṣe ọkùnrin tí ọba ara jẹ́ tó sì fi hàn tí àsìkò ọjọ́ mẹ́ta yìí bá ti bọ́ sẹ́yìn ọ̀la ìfìlẹ́yìn rẹ̀ bá gbé láti lè protect ara rẹ̀ ọwọ́ ìyàwó mi ìjọba fún ìṣẹ̀ṣẹ̀ yóò fi gbà kan lélẹ̀ pé ìgbà báyìí náà ọ̀rọ̀ oṣù kódà èyí tí sẹ́rí àti ìlú ká má sì gbọ́ tọ́rọ́pọ̀lọpọ̀ wá ń wí lónìí pé ẹ má ṣe jọ́ mẹ́jọ ọjọ́ mẹ́ta ni ẹ má ṣe àtijọ́ mẹ́ta àtijọ́ méjì ànábì ẹ̀dá gbọ́dọ̀ dáwò kan sọlọ́lá wà ní ìkọsílẹ̀ nígbà ànábì wí ni pé ìkáràtì pé nǹkan sí àwọn ará adé báyìí nǹkan nǹkan ọ̀nà gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́yìn nǹkan nǹkan níjó lè báyìí ọmọ wa dó ẹgbàá yín máa ń yẹ mọ́ dojú kí ni ẹ má dojú ọ̀pọ̀ mẹ́ta nù èyí rò pé dọ́kẹ̀tà láàṣì ní dọ́kẹ̀tà láàparí ẹ̀ ọ̀yà àtọ̀sọ̀rọ̀ àwọn ànábì ọ̀lọ́dọ̀ kan tí máa parí àdúrà lọ èyí máa ṣàdúrà lọ títí láyé gbogbo mùsùlùmí ọ̀sán lọ́wọ́ wa náà bí i muhammad wa ala alihi wa sahbihi ajma'in